الحمد لله رب العالمين وهو حسب كل من توكل عليه ورجاه والصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين عباد الله إن التوكل على الله عبادة قلبية جليلة وهو دليل على قوة إيمان العبد بربه أو ضعفه وبه يتفاوت المرء في يقينه بربه وبه يتفاوت المرء في يقينه بربه وبما أخبر الله سبحانه وتعالى عن نفسه وهذا التوكل هو نفسه سر الطمأنينة نفس المؤمنين وراحة بالهم وقلة جشعهم وهلعهم فإن التوكل على الله في جميع الأمور بالنسبة للمؤمنين راحة للنفس لأنه اعتمد على القادر لأنه اعتمد على القوي واعتمد على اللطيف وهذا التوكل واجب عيني وليس وليس اختياريا كفائيا فقد امر الله سبحانه وتعالى به في القران قائلا وعلى الله فليتوكل المؤمنون والى جانب الامر بذلك وعد الله سبحانه وتعالى مؤكدا على انه لا يخذل من اعتمد عليه وتوكل عليه فقال ومن يتوكل على الله فهو حسبه adúpẹ́ fún ọlọ́run àlékún ìkẹ́ ọlọ́run àti àánú rẹ̀ kó bá ànábì wa Muhammad ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọlọ́run ọba tí ó dá wa òun ni ọba tó ṣe wípé ató farati ató gbádúró ató gbọ́kànlé kókó ìbánisọ̀rọ̀ ọlọ́run wa tàsìkò yìí yóò máa dá lérí ìnígbọ́kànlé nínú ọlọ́run ìgbáralé nínú ọlọ́run ìnígbáralé nínú ọlọ́run èyí tá a sọ̀rọ̀ rẹ̀ yìí ìjọsìn kan ni òun náà gẹ́gẹ́ bí ìgbà tá a bá ń kírun tá à ń gbáwẹ̀ tá à ń yọ zakata lọ sí hajj báwọn wọ̀nyí ti jẹ́ ìjọsìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ká ní ìgbọ́kànlé ọlọ́run ká ní ìfọkàntẹ̀ ká ìgbọ́kànlé àti ìgbáralé nínú ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lòun náà ṣe jẹ́ ìjọsìn àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn onímọ̀ nípa wípé ìjọsìn fọ́nà tá à ń wí yìí oríṣiríṣi ọ̀nà òun ni máa ń bá wá. àwọn ìjọsìn afáraṣe ń bẹ àwọn ìjọsìn àfọwọ́ṣe ń bẹ bíi zakat àwọn ìjọsìn afárá àfọwọ́ṣe ń bẹ àwọn ìjọsìn àfọkànsìn ń bẹ nínú àwọn ìjọsìn àfọkànsìn tó jẹ́ pé inú ọkàn lòun máa ń gbé ọkàn la fi máa ń ṣe é òun náà ni ìnígbọkànlé nínú Ọlọ́run. ìnígbọ̀kànlé nínú ọlọ́run tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun ni àmì kan pàtàkì nínú àwọn àmì tá a lè fi mọ báwo ni ìgbàgbọ́ èèyàn ti lágbára tó sí ọlọ́run àti báwo ni ìgbàgbọ́ èèyàn ti lẹ sí látara ìgbọ̀kànlé nínú ọlọ́run a báwo ni ọmọ ènìyàn ṣe ní àmọ̀dájú nípa àwọn nǹkan tọ́lọ́wọ́ bá sọ fún wa nípa ara rẹ̀ pé èmi ọlọ́run bá máa ṣe báyìí ọba oníkẹ́ ni mí ọba aláàánú ni mí ọba alágbára ni mí bẹ́ẹ̀ bá ṣe nígbọ̀kànlé tó nínú ọlọ́run yóò jẹ́ ká máa ipe báwo lonítọ̀hún ṣe lè báwo ni àmọ̀dájú onítọ̀hún sí ọlọ́run àti nípa àwọn nǹkan tọ́lọ́wọ́ bá sọ pa rẹ̀ báwo ló ṣe lágbára tó ìgbọ́kànlé nu ọlọ́run yìí bákan náà òun ni àṣírí àṣírí ìfọ̀kànbalẹ̀ fáwọn múmìnì ìgbọ́kànlé nu ọlọ́run òun ni àwọn múmìnì ní tọ́kàn wọn fi máa balẹ̀ gbogbo àwọn tó bá jẹ́ múmìnì tó jẹ́ ni ọlọ́run ọkàn wọn kò sí nǹkan kan tó fi wọn lọ́kàn balẹ̀ kó dàbí òun lówó lọ́wọ́ bí wọn ò lówó báńkì bí wọn ò lówó lápò kódà tí wọn ò tí ì mọ nǹkan tí wọn ó jẹ láàárọ̀ yìí ṣùgbọ́n látara wípé ọkàn wọn balẹ̀ sí ọlọ́run wọ́n sì mọ̀ pé ọlọ́run bá pera rẹ̀ lọ́ba oníkẹ́ wọ́n sì nígbàgbọ́ sí bẹ́ẹ̀ wọ́n gbà pé ọlọ́run bá pera rẹ̀ lọ́ba aláàánú wọ́n sì nígbàgbọ́ sí bẹ́ẹ̀ pé ọlọ́run ṣàánú àwọn wọ́n nígbàgbọ́ wípé ọlọ́run ọba ọba tí ń darí ayé ni tí oore sì ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n sì fẹ̀mí sí pé ọlọ́run bó ṣoore fáwọn kódà bó jẹ́ pé sílẹ̀ kan ò bá wọn jí ọkàn wọn wà balẹ̀ látara àmọ̀dájú tí wọ́n ní sí ọlọ́run àti bọ́lọ́run tí í jẹ́ àti ìgbọ́kànlé ìgbọ́kànlé wọn tó lágbára sí ọlọ́run eléyìí wàá jẹ́ kẹ́mi wọn balẹ̀ wọn ò ní sáré káàkiri wọn ò ní fòró wọn ò ní ṣe parahàn wọn ò ní máa rojọ́ káàkiri torí pé wọ́n mọ̀ pé gbogbo ẹjọ́ táwọn bá rò kò ní da nǹkan kan fáwọn gbogbo ìlú le ìlú ọ̀dà wọ́n sanwó wọn ò sanwó ọjà tà ọjà ò tà àníṣe lọ́wọ́ àníṣe lọ́wọ́ gbogbo àwọn àròyé wọ̀nyẹn àwọn ò ní bá wọn rò ó kìí ṣe pé kò kàn wọ́n àmọ́ àwọn ti kó gbogbo ẹ̀ lé ọlọ́run lọ́wọ́ wọ́n ti gbàgbọ́ wípé ìgbàgbọ́ wọn ó ti lágbára débi pé wọ́n ti gbàgbé tọ̀ ntọ́kojú àwọn yìí ọlọ́run náà rí àwọn ó sì mọ̀ sí i ọlọ́run ọ̀wá ní dájú àwọn kò wá níjọ́rọ̀ àwọn dàrú wọ́n gbà bẹ́ẹ̀. ìgbọ́kànlé ọlọ́run yìí òun làṣírí tẹ́mi àmúmìnì fi máa balẹ̀ tí wọ́n fi máa sáré ìsákúsá káàkiri tí wọ́n fi ní máa sáré mọ́tò tí wọ́n wà lọ kọlù kẹ̀kẹ́ tí wọ́n fi ní sáré pé àwọn fẹ́ kó àwọn ba ayé àwọn fẹ́ kọ́ àwọn tẹ ayé àwọn fẹ́ káwọn ọlọ́lá láyé tí wọ́n padà fi wá lọ́dọ̀ tọ́ ọlọ́run ìgbáralé ọlọ́run yìí òun ni àṣírí fáwọn múmìnì gẹ́gẹ́ bó ṣe já sí pé ìgbọ́kànlé inú ọlọ́run tó bá yẹjú a máa jẹ́ a máa jogún fàyàbalẹ̀ fún yàn ẹni tí ìgbọ́kànlé rẹ̀ inú ọlọ́run tó bá nípa ọkàn rẹ̀ ó balẹ̀ ní dèdè bí ìgbáralé ọlọ́run èèyàn bá ti wá tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́wọ́ ṣe jogún fàyàbalẹ̀ fún èèyàn tó bí ìgbáralé nínú ọlọ́run àti ìfọkàntán ọlọ́run àti ìgbọ́kẹ̀lé ọlọ́run èèyàn bó bá ti lágbára tó bó bá ti fẹsẹ̀ rinlẹ̀ tó dèdè bẹ́ẹ̀ náà ni ìfàyàbalẹ̀ tọ́lọ́run ó jogún fún yàn. àwọn yóò wa wá pé ah, lágbájá bí ó ṣe rí iná èyí tó ń sanra ni bí ogun kan ṣe rí iná èyí tó ń dán sí ni yóò máa dán nígbà tó jẹ́ pé kò sí para hàn rẹ̀ ó ti mọ̀ pé ni ó ṣe ò bá ṣe kò sẹ́ni tó lè ṣe ó ti fi rẹ̀ lẹ́mìí balẹ̀ ó ti kú ọ̀rọ̀ rẹ̀ lé ọlọ́run lọ́wọ́ pé tọ̀ ọlọ́run mọ̀ ngba tí ẹ ti kò ní máa pààrọ̀ hospital torí pé kò ní ronú débi wípé yóò wá da láàárẹ̀ kò ní ronú lọ́nà tí ronú fi wá gúnlẹ̀ tí ó fi sọ́dá láàárẹ̀ ara lé ọlọ́run ó sì gbé rẹ̀ lé ọlọ́run lérí gbogbo àwọn rẹ̀ pátá. yàtọ̀ sí gbogbo ètò àwọn bàbá wa fẹ́ bá a kọ̀ ìgbọ́kẹ̀lé ọlọ́run yìí ni o tó bá jẹ́ gbogbo àwọn àǹfààní nita kà síwájú pé èèyàn máa ń rí látara yi ọlọ́run tí yóò bá rìn wá tí ò ká wa tí ò ká wa lára dandan ni ní ọlọ́run ọ̀nà ọlọ́run fi gbàjẹ́ dandan àkọ́kọ́ ọ̀nà ìjọsìn ni ká ní nínú ọlọ́run ìran kan nínú àwọn ìran ìjọsìn ló jẹ́ a sì ti mọ̀ pé ntọ́nà ti torí ẹ̀dá wa sáyé fún òun náà ni ká lè máa wá ara wa ká fi sìn ká fi ọkàn wa ká fi sìn wa ká fi sìn jọ́nà àkọ́kọ́ tá a fi mọ̀ yí kì í ṣe fẹ́ bẹ́ẹ̀ ọ̀ràn yẹn ni tá a gbọ́dọ̀ gbìyànjú ká ṣiṣẹ́ lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá a fi mọ̀ yí pé ìgbára ọlọ́run yìí ọ̀ràn yẹn ni fún wa òun náà ni pé ọlọ́run fúnra rẹ̀ ó béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ wa ọlọ́run béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ wa pé ká ṣe bẹ́ẹ̀ ó sì pa wá láṣẹ bẹ́ẹ̀ nínú Al-Qur'an ní Suratu Ali Imran. Aya ọgọ́rùn kan ó lé méjìlélógún one twenty two ọlọ́run bá ń sọ fún wa ń bẹ̀rẹ̀ ẹni tó ń pa wá láṣẹ wípé gbogbo òwò tó bá jẹ́ pé o gbà pé múmìnì ni ọ́ gbogbo ẹni tó bá jẹ́ pé ó ríra rẹ̀ sí múmìnì lóòótọ́ nínú àmì tá a fi mọ̀ pé múmìnì ni ọ́ tí mọ́nì rẹ̀ yẹjú òun náà ni wípé o gbọ́dọ̀ máa gbé ara àtọkàn rẹ lé ọlọ́run mọ́ gbọ́kàn àtara rẹ lé nǹkan mi. ọlọ́run ní wa 'ala Allahi falyatawakkalil mu'minun ọlọ́run ẹ̀yin múmìnì ọlọ́run yìí ni kẹ́ ẹ máa gbára lé ọlọ́run ni kẹ́ ẹ fi ṣe ọlọ́run ni kẹ́ ẹ fi ṣe aláfẹ̀yìntì ọlọ́run ni kẹ́ ẹ fi ṣe ẹni tí yẹn máa ọlọ́run gbogbo ọ̀rọ̀ sí kẹ́ ẹ kọ́ lọ. tó bá jẹ́ pé múmìnì nìyí o ìyí ohun tí kò yé wa wípé nínú àwọn àmì tá a fi mọ̀ pé ǹjẹ́ lágbájá yìí ǹjẹ́ ìmánì rẹ̀ ǹjẹ́ gbàgbọ́ rẹ̀ yẹjú báwo ló ṣe yẹjú tó tá a bá bá ìgbọ́kànlé nu ọlọ́run nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ìmánì rẹ̀ a jẹ́ torí pé ọlọ́run ò dájú ọ̀rọ̀ pẹ̀lú mi àwọn múmìnì ní dájú rẹ̀ kọ́ àṣẹ ló sì pa wá fal yatawakkali múmìnì fal yatawakkali gbogbo ẹni tẹ́ bá jẹ́ múmìnì ó yá ẹ lọ́ máa gbára lọ́lọ́run ẹ má gbára lé bàbá má gbára lé ìyá má gbára lé ẹbí tó ní má gbára lé sẹ́nitọ̀ kan tó ọmọ rí má gbára lé ọ̀nàrẹ́bù kan tó ọmọ rí má gbára lé gómìnà kan tó ọmọ rí gbé ara lé ọlọ́run má gbọ́kànlé pé bàbá àti ìyá rẹ lówó lọ́wọ́ ìbọn náà gbọ́dọ̀ lówó gbọ́dọ̀ rí ṣe má jòrí bẹ́ẹ̀ fa'ala Allahi falyatawakkalil mu'minun ọlọ́run ni ká gbọ́kànlé òun náà sì ni ká gbára lé tó bá ṣe wípé múmìnì ni wá lóòótọ́ yàtọ̀ sí pé ọlọ́run wá pa wá láṣẹ ìpè ká gbọ́kànlé òun ká sì gbára lé òun torí ọlọ́run náà mọ àwọn ẹ̀dá tó dá ọmọ pé àwọn kan bẹ́nu àwọn ẹ̀dá tọ́lọ́n bá sọ fún wọn yín pé ẹ máa ń so àbí ẹ jòkó lẹ̀ bá jòkó tán wọ́n tún dọ́gbọ́n náà ro díẹ̀ wọ́n dọ́gbọ́n náà gà gbé wọ́n mọ̀ pé àwọn kan bẹ́nu abẹ́ tí wọ́n máa fà ní tí wọ́n rí i. níbi àṣẹ tọ́lọ̀ pa wọn kí wọ́n tó ṣe é ọlọ́run ti mọ̀ pé àwọn kan bẹ nínú wa bẹ́ẹ̀ ọlọ́run wa ń ṣàlàyé fún wa wípé ìgbọ́kànlé tí òun ní ká gbọ́kànlé òun yìí òun èsọba tí ṣàdéhùn tí mo yẹ àdéhùn òun èsọba tí ó sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ní bá bẹ́ẹ̀ ìwọ tó o bá gbọ́kànlé mi ọlọ́run ọlọ́run wa sọ fún wa ní Suratul Talaq ayẹlẹ́ kẹta wípé. ومن يتوكل على الله فهو حسبه ṣáàtì pààyàn láṣẹ kẹ gbọ́kànlé àwọn ọlọ́wọ́ ọba náà àti pààyàn láṣẹ pé gbogbo àwọn nǹkan ní ìtara yín máa ń gbọ́kànlé tó máa ń fẹ̀mí tẹ̀ èèyàn máa fẹ̀mí tẹ̀ wọ́n ọlọ́wọ́ ọba nìkan ní kẹ́ fẹ̀mí tẹ̀ bá a ti wá pààyàn láṣẹ pé kẹ́ fẹ̀mí tẹ̀ àwọn ọlọ́run àwọn ọlọ́run náà níjà yín nítẹ̀ àwọn náà níjà yín kulẹ̀ bá wa níbi tá a sọ fún yín pé ẹ ti bá wa ibẹ̀ náà lẹ́ ti bá wa ọlọ́run wa ní wa man yatawakkal ala Allah ẹnikẹ́ni nínú ẹ̀dá tó bá gbọ́kàn rẹ̀ lé ọlọ́run tó gbára lọ́lọ́run tó kọ gbogbo àlámẹ̀rí lé ọlọ́run ọba lọ́wọ́ fahuwa hasbuh ọlọ́run ọba kò ní dójú turu ẹni bẹ́ẹ̀. ọlọ́wọ́ ò ní dárú ẹni bẹ́ẹ̀ dábù káàtà rẹ̀ ọlọ́wọ́ ọba yóò gbé onítọ̀hún lágbèmára yóò gbé alágbàtán <clears throat> gba onítọ̀hún lágbàtán bí ìgbà téèyàn máa téèyàn bá gba wọlé gba tó bá gbára lé ọlọ́wọ́ ọba sì tí ń ṣàdéhùn tí ò ní sí kàdéhùn ọlọ́wọ́ fẹlẹ́ kama ba ma kama ba da ọkàn wa sí méjì pẹ̀lú ọlọ́run kama ba ma ṣe ròyìn ròyìn pẹ̀lú ọlọ́run bí àṣẹ bẹ́ẹ̀ náà lọ́wọ́ ó ṣe àbí òní ṣe bẹ́ẹ̀ ọlọ́run èso ọba tí sọ̀rọ̀ tí ò ní rí bẹ́ẹ̀ ọlọ́run sì ti fún wa ní májẹ̀mú ó ti fún wa ní condition ó ti fún wa ní condition wípé tá a bá ti gbára lóhun òun náà tó wa tá a bá ti ṣípá sọ́dọ̀ òun ọwọ́ tèmi àti ẹ ló wá kù sí láti gbára lé ọlọ́run àmọ́ àwọn nǹkan kan bẹ tó yẹ ká kíyèsí látara ìgbára lọ́lọ́run tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun náà ni wípé kò lè rọrùn fún yẹn láti gbé ọkàn lé ọlọ́run àbí láti ṣàṣeyọrí nípa ìgbọ́kànlọ́lọ́run láì jẹ́ pé ìgbàgbọ́ yẹn nípa ó sì lágbára. torí pé ìgbọ́kànlé nu ọlọ́run yìí ó ní ń ṣe pẹ̀lú gbàgbọ́ ó ní ń ṣe pẹ̀lú ímánì fún àpèjúwe ẹni tí ò níṣẹ́ lọ́wọ́ ti ń wáṣẹ́ àbí fún àpẹẹrẹ ẹni tọ́lọ́wọ́ ò tí ì bò lọ́mọ tí ń wá ọmọ ọlọ́run sì ti sọ fún wa yìí pé òun lòun máa ń tààyàn lọ́rẹ òun lòun máa ń pèsè nǹkan fẹ́ dáa. ṣe mọ̀ pé ẹni tí ìgbàgbọ́ ba bá gbé débẹ̀ tí ìmánì rẹ̀ bá gbà bẹ́ẹ̀ bọ́lọ̀ ti pera rẹ̀ ohun tóun náà gbà pé ah, bọ́lọ̀ ti júwe ara re ibẹ̀ náà lọ́lọ́run rí iṣẹ́ méjì sí i irú ẹni bẹ́ẹ̀ yóò rọrùn fún láti gbọ́kàn lọ́lọ́run lérí bùkátà rẹ̀ wípé ọlọ́run ó mi bí ya bùkátà mi yìí kọ́dà bó pẹ́ kọ́dà bó pẹ́ látara bọ́lọ̀ ti sọ fún wa yìí kó ti wọ́n sọ pé òun náà lòun lóore lọ́dọ̀ tóun máa ń ṣe fẹ́ tó bá béèrè èmi sì ti wá béèrè lọ́dọ̀ ọlọ́run báyìí mo ti béèrè oore ìgbàgbọ́ òun bó bá ti rinlẹ̀ tó òní ò wá jẹ́ kí ìgbọkànlé nínú ọlọ́run yẹn ó ṣeé ṣe fún yẹn àmẹ́ni tí gbàgbọ́ rẹ̀ ò bá yẹjú tó nígbà tó bá ṣàdúrà tán tó bá ṣàdúrà tán yóò tó yọ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ lọ ibi tán ti ń laago àfi gbọ́yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ lọ síbi àwọn olókè ìṣòro ẹ dákun òun wọ́ ọmọ ní bẹ́ẹ̀ kan wá bá ń bẹ̀ tó ká wọ́n ẹ̀ bẹ́ àà èyí ṣe èyí ṣe bá gbé bá ṣàdúrà fún yín ní ìjọ ní ibà jọ jòkó àdúrà kan jò ní torí àlá torí ọ̀rọ̀ yín náà kó lè bá a dá bẹ́ẹ̀ ni àmọ́ ah, ah, ọlọ́run ọ̀nà kan òwò ọjà náà ni wọ́n ní kò síbi tọ́lọ́wọ̀ etí gbàdúrà náà ni àtúndíkà tún gbìyànjú eléyìí wò náà ni. gbogbo òwò tó tí ma ti ń jáde lẹ́nu rẹ̀ yí pé atúnika tún gbìyànjú eléyìí wò náà ni atúnika tún na báyìí wò náà ni yàtọ̀ sí ọ̀nà ẹ̀tọ́ lóhùn a jẹ́ pé o ní gbàrà nínú ọlọ́run a jẹ́ pé ìgbàgbọ́ rẹ sọ́lọ́run ó ń kò fẹsẹ̀ méjèèjì kò fẹsẹ̀ gbogbo ẹni rẹ bá ti rí báwọn gbogbo ẹ̀mí tán tí ò fi gbogbo ọkàn rẹ̀ sọ́dọ̀ ọlọ́run tó ya díẹ̀ nínú ẹ̀mí sọ́dọ̀ ọlọ́run tó tún ya díẹ̀ síbòmí gbogbo ẹni tọrọ rẹ̀ bá ti rí báyìí yóò ṣòro fún ẹni bẹ́ẹ̀ láti gbọ́kàn lọ́lọ́ olófi <clears throat> ṣe wípé àwọn onímọ̀ wọn ṣàlàyé fún wa nípa bí àwọn èèyàn ti rí sí ìgbọ́kànlé nu ọlọ́run bá a ṣe ọ̀nà tá a lè gbà pé àwọn èèyàn sí. Si wọ́n ní àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ pé bí wọ́n ti rí sí ọlọ́run bọ́kàn wọ́n sì rí sí ọlọ́run lórí bùkátà wọn ó dà gẹ́gẹ́ bí ọmọ kékeré ọmọ ọwọ́ tí ò tí ì dákàmọ̀ bó ṣe rí sí òsì ìyá rẹ̀ ṣe mọ̀ pé ọmọ kékeré tẹ́bi bá ń pa kò ní mùrádì kankan tayọ ìyá òun ó ti mọ̀ pé bébí bá ń pa òun ìyá òun yóò fún òun lóúnjẹ. bí nǹkankan bá ṣe òun ìyá náà ni ọ̀wá bá òun kò ní ronú lọ bẹ́ẹ̀ lómi ìtayọ òbí rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀dá àwọn kan bẹ tó jẹ́ pé bùkátà tí wọ́n bá ní wọn ò ní ronú bùkátà yẹn sọ́dọ̀ ẹlòmí ìtayọ ọ̀dọ̀ ọlọ́run ọkàn wọn ò ní lọ sọ́dọ̀ kankan bí ọmọ kékeré tá a bí tó pé kankan ju àti bàbá lọ. kò dẹ́lòmíì mọ̀gbẹ́lòmíì tún bẹ láyé tó lè ràn án lọ́wọ́ tayọ ìyá rẹ̀ gẹ́gẹ́ bọ́ mẹ́kẹ́ sí wá jẹ́ pé kọ̀ mẹ́lòmíì lẹ́yìn àti bàbá òun bẹ́ẹ̀ náà làwọn kan bẹ nínú àwọn ẹrú ọlọ́run tó jẹ́ pé báwọn náà bá ní bùkátà wò ìrántí ẹlòmíì àyàfọlọ́ àwọn ọ̀sọ̀rí kan nìyẹn àwọn ọ̀sọ̀rí kejì àwọn tiwọn àwọn kan gbà yí pé tọ́ àwọn àfa àmọ́ ń sọ gbọ́lọ́hùn ìfẹ́rú ẹ lẹ̀ àwọn náà sì gbọ́ gbọ́lọ́hùn òní rẹ àwọn náà lágbèrè ọlọ́hùn òní fi wálẹ̀ wọn sì máa wí àwọn náà ti gbà ṣe mọ̀ pé yàtọ̀ ń bẹ láàrin méjèèjì àwọn àsọ̀rí kẹta tó wá ń bẹ tó jẹ́ pé àwọn ń tiwọn pẹ̀lú ọlọ́run bọ́rọ̀ wọn rí pẹ̀lú ọlọ́run ra wọn gẹ́gẹ́ bí kí ni tu eléyìí ṣe hàn pé òkú tán bá ń wẹ̀ kò lè tán bá gbé tán bá gbé tán bá gbé lẹ́gbẹ̀ẹ́ sókè kò lè dá nǹkan kan ṣe tán bá ń wọ́ orí rẹ̀ báyìí kò lè dá nǹkan kan ṣe kò lè dá kọ̀pẹ́ mọ́ wọ orí mi sí yìí tán bá ń lọ apá rẹ̀ sẹ́yìn kò lè wí nǹkan kan pé ah, ẹsẹ̀ wa lọ apá mi sẹ́yìn báwọn. àwọn kan bẹ báwọn tó jẹ́ pé bí wọ́n ti rí pẹ̀lú Ọlọ́run ní olórí bùkátà wọn pé tọ Ọlọ́run gbogbo tó bá ti wọ ni o ṣe mo ti kólé Ọlọ́run ntẹmi fẹ nìde ntí mo fẹ́ ni mo sọ fún ọ yìí mo sì gbàgbọ́ ó ṣe ọ parí ntọ́ba wù ọ ni kò ṣe fún mi lórí ẹ̀ èyí tẹ́mi fẹ́ ni mo sọ yìí àmọ́ ntí wọn náà bá mú wá lérí ẹ̀ mo gbà pé ntọ́ fẹ́ nu àwọn èyí àwọn ni wọ́n wá lágbára jù ipò yìí òun nípò tó lágbára jù nípa ìgbọ́kànlé ọlọ́run tó jẹ́ pé nígbà tí wọ́n bá sáré dúdú bá sáré lé nǹkan kan tó bá sáré láti bí abùkátà kan tọ́lọ̀ wò bá jẹ́ kí nǹkan yẹn tọ́lọ̀ wò bá jẹ́ kí nǹkan náà bọ́ sí wọn lọ́wọ́ wọ́n gbà pé tọ́ bọ́lọ̀ ti fẹ́ mu gẹ́gẹ́ bí òkú bí òsèlè bẹ́ẹ̀ ni tí wọ́n ẹ̀ jiyàn kó o ní bọ́lọ̀ jiyàn pé ah, ọlọ́run sì wá ṣe báyìí fún mi o sì wá ṣe ọ̀rọ̀ mi báyìí bóòlù sì wá dọ̀rọ̀ mi ó rí báyìí ọlọ́run èyí tó ṣe yóò dáa àwọn ò ní bọ́lọ̀ ń jiyàn tó èmi ti ṣe tó yẹ kí n ṣe bọ́lọ̀ ti fẹ́ kó rí bẹ́ẹ̀ ló ti rí o àwọn kan wà báwọn èwo wá ní ipò wo lèmi wá èlèmi àtẹ̀yìn wá wà ńbẹ̀ kí wa nínú ipò mẹ́tẹ̀ẹ̀ta yìí èwo ni tiwa sépò tó gbẹ̀yìn ni àbíkú alákọ̀ọ́kọ́ àbí ètò wà láàrin bẹ́ẹ̀ sì ni ntí ó jẹ́ kí ọlọ́run wa kó tóbi kó lágbára òun náà nígbàgbọ́ òun ló jẹ́ pé a máa ń tẹnu mọ́ wípé ká ṣiṣẹ́ lórí ímánì wa kó má bàjẹ́ torí pé n tó rọ̀ mọ́ ìgbàgbọ́ nu ọlọ́run pọ̀ àwọn ìjọsìn kéèké àwọn ìjọsìn ńláńlá kan ń bẹ tó farasin kó tó jẹ́ wípé èèyàn ò lè rí ìjọsìn yẹn ṣe èèyàn ò lè sọ sídìí ibi ìjọsìn náà láì kọ́kọ́ jẹ́ wípé ìgbàgbọ́ èèyàn yẹn jú sọ́lọ́run nínú irú àwọn ìjọsìn ọ̀hún òun ìgbọ́kànlé àti ìgbáralé nínú ọlọ́run torí náà gbogbo wa ká gbìyànjú ká nígbọkànlé nu ọlọ́run ká kó ọ̀rọ̀ wa lé ọlọ́run ọba lọ́wọ́ ìgbọ́kànlé nínú ọlọ́run ó ṣe pàtàkì púpọ̀ ohun ẹ̀yin mùsùlùmí ó ṣe pàtàkì púpọ̀ fún wa kákíyèsí ọlọ́run yóò ràn wá lọ́wọ́ yóò sì ṣe wá ní ẹrú tí ń gbọ́kàn lọ́lọ́run lótìtọ́ àti bó ṣe yẹ nínú àwọn àǹfààní tí ìgbọ́kànlé nu ọlọ́run tí ó ṣe fẹ́ dà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ wọ́n ni wípé yóò fún wa yóò jogún fàyàbalẹ̀ fún wa torí pé a ti gbà wípé gbogbo àlámẹ̀rí wa ọlọ́run ló lágbára lórí ẹ̀ ẹni tó bá sì ti gbà wípé gbogbo ọ̀rọ̀ òun ọlọ́run lágbára lórí rẹ̀ òun ò sì lè bá ọlọ́run ọba lọ́kìtì pí òun ò lè fẹsẹ̀ wọnsẹ̀ pẹ̀lú ọlọ́run lórí nǹkan tọ́lọ́run bá fẹ́ irú ẹni bẹ́ẹ̀ yóò nísìnyí nínú àwọn àǹfààní táàrí látara kágbẹ́ kágbọ́kẹ̀lé ọlọ́run òní wípé ẹni tí ìgbọ́kẹ̀lé nu ọlọ́run rẹ̀ bá jiná kò ní jọra rẹ̀ lójú kò ní jọra rẹ̀ lójú tí gbọ́kẹ̀lé nu ọlọ́run èèyàn tó bá jiná kò sí nǹkan kan téèyàn ò ní tí ó jọ yẹn lójú fún àpèjúwe tí ẹnìkan náà wà táwa mí tí bàbá rẹ̀ bá jẹ́ gómìnà àyè bàbá rẹ̀ bá jẹ́ chairman local government táwọn sọ̀rọ̀ ọṣẹ́ ó ṣẹ̀ṣẹ̀ parí poli àbí degree àbí nc àbí kinní kan ẹ rí i pé tí o gbọ́dọ̀ sọ pé à ń wáṣẹ́ à ń wáṣẹ́ báwo ni fi sabilillah kí o gbowó sọ tó ẹ pa ara báwa nípò bẹ́ẹ̀ báwo ni ó ṣe rí lọ́kàn rẹ tí báwọn ọmọ rẹ jọjọ́ mọ gómìnà àbójọ́ mọ vice governor àbójọ́ mọ chairman local government ẹ rí i pé nínú ọkàn tiẹ̀ yóò mọ̀ wọ pé ẹ̀yin lẹ níṣòro tí ń tẹ̀ wáṣẹ́ mi ò mi ò ní problem iṣẹ́ iṣẹ́ ti ń bẹ́lẹ̀ gbede ti lópin ìgbà tí dáàdi bá ń bẹ o iṣẹ́ mi ti báńkà níṣẹ́ tèmi mi ò gbọ́dọ̀ bàbá yín wáṣẹ́ káàkiri lópin ìgbà tí dáàdi bá ń bẹ o iṣẹ́ mi iṣẹ́ ìṣe pọ́blẹ́mù tèmi kí ni túmọ̀ eléyìí ó ti gbé gbogbo ẹ̀mí rẹ̀ pátápátá lé bàbá òun ó ti gbé gbogbo ẹ̀mí rẹ̀ yẹ́nyẹ́n lé bàbá yẹn àpèjúwe kan ni àpèjúwe míì náà ń bẹ́ẹ́ bóyá nìkan ti promise ẹ̀ pé àmọ́ wọ́n tó bá ti parí service sáwọn ọ̀bọ̀ wàá fún ọ níṣẹ́ àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ á fún ọ lówó tó fi mọ̀ ṣe business gbogbo yẹn kì ṣe problem sásọ fún mi tó bá ti tó bá ti parí ṣé one million naira tó àwọn olótó sà ọ̀ rí àfọ̀ àfọ̀ one million naira tó fi mọ̀ ṣe business ó ti wá fi gbogbo ẹ̀mí sí gbogbo wa á ti fẹ̀mí sí pé àkò sọ̀rọ̀ gbogbo àwọn amúgarí àtẹ̀pà gúlígúlí yìí àsìkò díẹ̀ ni tó bá ti ra parí sáfìsì báyìí nísìnyí ọ̀nkú tó promise òní one one million láti London ó bẹ̀rẹ̀ business owó ọjà yìí dáadáa kódà irú ẹni bẹ́ẹ̀ ó lè má rántí ṣàdúrà wípé ọlọ́run dákun ṣàánú mi ọlọ́run ṣínà àánú rẹ fún mi kò ní bẹ̀rẹ̀ àánú ọlọ́run ọba mọ́ torí kó ti gbà yí pé àánú yẹn òun ò ní díẹ̀ one million naira ti retí o bí ó ṣe rí lọ́dọ̀ wa nìyẹn ẹni tọrọ rẹ bá wá rí báyìí ó fẹ́ẹ̀lì ó fẹ́ẹ̀lì ó túmọ̀ sí pé kò ní ìgbọ̀kànlé nínú ọlọ́run torí pé ẹni tó bá ní gbọ̀kànlé nu ọlọ́run yóò mọ̀ pé kò sí tọ́lọ́run ò lè ṣe ẹni tó ẹni tó ṣàdéhùn iṣẹ́ fún ọ àbẹ̀ni tó ṣàdéhùn rẹ̀ lọ́wọ́ owó àbọ̀ ṣàdéhùn rẹ̀ lọ́wọ́ nǹkan míì ó lè lágbára rẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ọlọ́run lè mọ́ fún níyọ̀ǹda láti ṣe nǹkan náà ọlọ́run lè gbálágbé ṣùgbọ́n lásìkò tá à ń rántí pé à èmi ò ní problem one million naira lẹ́yìn oṣù méjì máa parí service one million naira ó dọ̀wọ́ mi ń bẹ̀rẹ̀ business lẹ́yìn oṣù méjì máa parí service wọ́n ti sọ pé secretariat ti máa ti máa ṣiṣẹ́ iṣẹ́ ti wà ńlẹ̀ ẹ̀rí pé irú onítọ̀hún ìṣesí rẹ̀ sáwọn ẹgbẹ́ rẹ̀ yóò yàtọ̀ yóò ti máa ṣèṣe ẹni tó ní one million naira lọ́wọ́ yóò ti máa ṣèṣe ẹni tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ṣùgbọ́n tó bá ní ìgbọ̀kànlé nu ọlọ́run gbogbo àwọn àdéhùn tán ṣe fún yẹn kò ní jọ lójú kò ní jẹ́ òṣè gbéraga yóò tún máa bẹ lọ́run ní kọ́lọ́fín ni pé tó ọlọ́run dákun ṣàánú mi o ọlọ́run mọ̀jà ń tẹ̀ o oore tí mo ń fọkàn sí ọlọ́run jẹ́ ó bọ́ sí o èyí tí ń fọkàn sí tó tún lóore jù èyí tí mo ti mọ̀ lọ ọlọ́run jí bá mi sílẹ̀kùn rẹ o àǹfààní tí inú àǹfààní tí ẹ máa ń rí látara àgbọ́kànlé ọlọ́run gbọ́kànlé ọlọ́run yìí kò ní jẹ́ èèyàn máa ṣe gbéraga kò ní jẹ́ kí nǹkan tí ń bẹ lọ́wọ́ èèyàn tóbi èèyàn ní máa wá rí àwọn ẹlòmíì gẹ́gẹ́ bí ẹni tọ́lọ́wọ́ sóore fún bí ìgbà tí èèyàn lè yẹn jù wọn lọ bí ìgbà tó nínú àwọn àǹfààní tí ń bẹ nínú ìgbáralé ọlọ́run òun ni wípé yóò jẹ́ kí nǹkan tá à ń wá bùkátà wa tá à ń lé tá a fi gbára ọlọ́run lé lórí ẹ̀ yóò jẹ́ kó tètè rọrùn fún wa láti bí ya lọ́nà wo anábì wa sallallahu alayhi wa sallam ó sọ fún wa ní ọ̀rọ̀ kan yìí pé tó jẹ́ pé ẹ̀yin ẹ̀dá law annakum tawakkaluna ala Allahi haqqa tawakkulihi tó bá jẹ́ pé ẹ̀ ń gbọ́kànlé ọlọ́run gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ ni tẹ́ ẹ nígbọ́kànlé ọlọ́run bó ṣe tọ́ àti bó ṣe yẹ ọlọ́run ọba kì bá máa ṣèjẹ ẹ̀mú fún yín gẹ́gẹ́ bí ẹyẹ báwo ni tẹ́yẹ ṣe jẹ́ ẹ wo ẹyẹ láàárọ̀ nígbà tó bá dìde lórí ìtẹ́ rẹ̀ tí ó jáde ẹ rí i pé ebi ni ó jáde láàárọ̀ nígbà tẹ́yẹ bá fẹ́ jáde kúrò lórí ìtẹ́ rẹ̀ láàárọ̀ ẹnbẹ tí o sì rẹ rí orí ọ̀rọ̀ àwọn adìẹ àwọn adìẹ tá a sẹ aka wọn lẹ ebi ni wọn bá jáde lé láàárọ̀ ṣùgbọ́n nígbà tí wọn bá fi darí wọlé wọn jẹun ó sì ọlọ́run wa ní gẹ́gẹ́ bá a ṣe ń ṣe fẹ́ yẹ tó bá pé náà ẹ bá ní ní tó ni gbogbo bùkátà yìí àbámabá bí ara ẹni tó túmọ̀ sí ntí máa ń tọ́lọ̀ wọn ràn yàn lọ́wọ́ lórí ntí yẹn bá gbọ́kànlé yẹn káwá kíyèsí àwọn kankan tá a bá ní ká gbọ́kànlé ọlọ́run kò túmọ̀ sí pé ká má ṣiṣẹ́ o kò túmọ̀ sí pé ká má ṣàdúrà o kò túmọ̀ sí pé ká má rìn ọ̀nà ibi tó yẹ ká rìn o kéèyàn ká rí akérètò tó ṣe iṣẹ́ pé à kò nídìí kí n máa ṣe wọn ti yá gbọ́kànlé ọlọ́run á jẹ́ àmúta á ti gbọ́kànlé ọlọ́run kílódétò ọ̀nà ṣọ́ọ̀bù kí mo fẹ́ lọ ṣọ́ọ̀bù sí èyí ti gbọ́kànlé ọlọ́run gbọ́dọ̀ ó ṣe di ẹ̀mú fún mi ó ti ṣì gbọ́ yé nìyẹn o láyé anabi sallallahu alayhi wa sallam sàbẹ̀ kan wá ó múra dání ńgbà òde mọ́sálásí ó fìrà kúnmí lẹ̀ wájú mọ́sálásí ní ọ̀nà ó bá wọnú ah, àwọn mi bá ní wa tó dura ni ó ní rárá de olùkọ́ nídìí kọ́ òun ó de torí pé òun ti bá sọ anabi ah, ti sì gbọ́ yé ìrìnkìlà kọ́kọ́ yẹn ńgbà tó bá ọlọ́run mo gbọ́kànlé ọpẹ́ ràkúnmí yìí ò ní sá lọ kò ní jákùn ìtumọ̀ rẹ̀ ni wípé tá a bá ní ká gbọ́kànlé ọlọ́run kì í ṣe pé ká má ṣiṣẹ́ kì í ṣe pé ká má ṣàdúrà kì í ṣe pé ká má ṣe àwọn sábàbí tí ó jẹ́ kí bùkátà wa ta ni kò bí ya ọlọ́run ràn wá lórí lórí àti gbọ́kànlé ọ ọlọ́run dákun má jà wá ń tàn mọ́ ọlọ́run dákun má